a rí pé ní ọ̀pọ̀lọpọ̀ state ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe ń tí ó tọ́ àti tó yẹ èyí tó pabambare tó tóbi jù òun náà ni ti olórí nàìjíríà èyí tí ó ṣẹlẹ̀ ní ọ̀la ọ̀túnla àti tí ó tún wáyé lẹ́yìn ọlọ́run ọba tí àti ìjọba gbogbo ń tàn bá ń pè ní ìjọba tàbí darí ètò tàbí aṣíwájú tàbí ẹni tí ó máa jó lórí ọlọ́run nìkan ni máa ń fún yẹn kì í sòlómìn ọlọ́run fúnra rẹ̀ sọ pẹ̀lú òun ni máa ń fẹ́ni tó bá wù qul illahumma malikal mulk tu'til mulka man tasha' wa tanzi'ul mulka mimman tasha' òun ni máa ń fẹ́ni tó bá wù òun náà sì ni máa ń gbà lọ ẹni tó bá wù tí ó jábọ́ kó dàbí òfẹ́ oore ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó ga olólàgbèga lọ́dọ̀ ìmọ̀ ń gbẹ́ ní tó bá wù ga yóò sì rẹ̀ ní tó bá wù lẹ́lẹ̀ kí mùsùlùmí ó lọ lè mọ léyìí eléyìí ló fà á tí ànábì Yusuf tó sọ pé ní ọba mi òun mi níjọba òun mi ní ìdarí ètò rabbi kad ataytani minal mulk ó sì tún sàdúrà tó pọ̀ rẹpẹtẹ eléyìí là ń fi ń pe àkíyèsí àwọn tí wọ́n bá fẹ́ jẹ olórí tí wọ́n fẹ́ dolórí láti ìpínlẹ̀ ni o àbí olórí gbogbo ni o kí wọ́n rí i pé ní wọ́n páyà ọlọ́run ọba kí wọ́n sì mọ̀ pé ní ọlọ́run ọba nìkan ló lè fún ọ kì í solomí ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀jà á dá ní ẹ̀ burúkú torí ìjọba títí wa nísìn nàìjíríà bá fẹ́ bá kọ̀ owó ní ẹ̀ ń fi rà àwọn èèyàn ń sanwó ni ẹni tí ò bá lówó gbọ́dọ̀ dán o pàápàá jùlọ ti pírẹsidẹ́ǹtì owó ni. láti pilẹ̀ owó ni lẹ́yìn náà àwọn tí wọ́n yàn kí wọ́n aṣojú wa àwọn tí wọ́n yàn kí wọ́n aṣojú wa àwọn náà owó ni ń gbà wọ́n gba tọ̀sún wọ́n gba tòsì wọ́n gba mọ́ra wọn ńgbà míì èyí tó bá jù ní ó gbà wọ́n dá padà ńgbà ò ní dá padà ẹni tí wọ́n bá ní pé ẹ dáwọ́ mi padà ńgbà tẹ̀ ti yàn mí ó Islam fẹ́ olórí tó ní àníyàn tó dáa tó fẹ́ ṣiṣẹ́ fún jẹmọ́ nítorí tọ́lọ́wọ́n ọba tí ó ṣe ẹrú wọn kí dápẹ́ ní kó wá jọba kó máa ṣe ní tó bá wù kó máa kó dúkìá tó wà méjùmáàlì kó máa dàbí sọ́bà wù yóò jìyà rẹ̀ lọ́dọ̀ gbẹ̀ndà kìyàmù eléyìí ló fà tí àwọn àdìsí fìkọ̀tà àti kéé nílẹ̀ lárúbáwá ìpè ní àwọn sàábé wọn bẹ̀rù láti jẹ́ ní táǹpẹ̀ ní olórí torí àmánà ni ọlọ́bọ̀ obìnrin léèrè lọ́dọ̀ tó ń ka alkiyamọ̀ ilé ìfà tí abuzar kọ́lọ̀ bá ní yọnu sí ń gbò sọ fójì sẹ́lá muhammad sọ́sọ́ pé ní à ah, ọ ní fi mí jọ lórí ni anábì ní wà tó ọmọ tó béèrè anábì sọ́lá sẹ́lám ó fi ọwọ́ rẹ̀ lé èjìká abuzar al-gifar ó ní dẹ́tí dáadáa àkọ́kọ́ ní ọ ọlẹ kì í pé ní ọlẹ ń parun ni tàbí ń pàwẹ́ imani abuzar ga pípọ̀ kódà ọ̀kan náà àwọn èrò àjẹ́ńdà ni ó lẹ àmánà ni ń tábì ọlẹ́ rẹ̀ ní lọ́dọ̀ ìgbàdàn kìyàmù ojú ó ti ẹni tí ò bá ṣe tí ò bá ṣe dáadáa yóò sì wá núyà tó bá mú tó ṣe dọ́gbadọ́gba tó ṣètò tó dúró déédéé ó nìkan ni ó jàǹfààní kádó lórí torí náà nǹkan à ń rọ gbogbo àwọn tí wọ́n yan ẹni tí ó jò lórí lọ́la àtọ̀túnla àtọ̀tún tí ń bọ̀ kí wọ́n yẹ ẹni tó tọ́ àti ẹni tó yẹ ẹni tí wọ́n mọ̀ pé ni ó payá ọlọ́run ọba yóò ṣiṣẹ́ fún nàìjíríà òun lọ ẹ̀ kí wọ́n yàn kí wọ́n bá gbá ládá torí tí ọba yan alábòsí gbogbo àbòsí tó bá ṣe wọ́n náà wọ́n kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sínú fáìlì tiẹ̀ náà ẹni ó bá yẹn tó bá dáa à ń bẹ ọlọ́run ọba kó fóònù náà ládá gbogbo iṣẹ́ oore tẹ́nitọ̀n ó ṣe ní Anambra wọ́n pa ẹni wà kan obìnrin pẹ̀lú oyún pẹ̀lú ọmọ mẹ́rin láì ṣe nǹkan láì bú ẹnì kankan à ń bẹ ìjọba ntiwantiwa. Tiwa àti ìjọba ìpínlẹ̀ Anambra ìpè ní kí wọ́n ṣèwádìí tó kún kí wọ́n sì ṣe tó yẹ àti tó tọ́ eléyìí ni ó fi ọkàn gbogbo ọmọ Nàìjíríà balẹ̀ ìpè ní àwọn olórí ń ṣe tó yẹ nínú òfin Nàìjíríà kò síbi tó lè gbé kò síbi tó lè gbé torí náà ẹ má jẹ́ torí pé náà kan gbébì kan ò wá pọ̀ àwọn à ń pa wọn bí ẹ ń pẹran táwọn yẹn ń bá ní lákẹ́tẹ́lẹ̀ àwọn kan bẹ tó ní dákẹ́ mọ́ nísìn ó sì lè fa ntaaro ọ̀rọ̀ dàbóra ò tí jìnnà sí apáapá ẹ̀dá fi kọ́ mọ́ lẹ́yìn náà Taraba ntọ́sẹ̀lẹ̀ ń Taraba kíjọba ó ṣèwádìí àwọn ò ní kíjọba ó gbé lẹ́yìn mùsùlùmí rárá mùsùlùmí tó bá sábò sí kí wọ́n fi àrẹ̀ jẹ́ àwọn ò lọ sí kódà á lẹ́sẹ̀ sí i àwọn olòmíì tíjọba ifo kàn ní Taraba àsìkò ti tó kí wọ́n wádìí dáadáa ń pa wọn eléyìí ló lè fọkàn wa balẹ̀ ìpè ní àwọn ìjọba ń ṣe ń tó yẹ àti ń tó tẹ́ bá a ṣe wí lọ́jọ́ kìíní àní dákẹ́ ẹ̀tọ́ wa àní dákẹ́ ń pa rẹ̀ àsìkò ti kọjá tá a mọ̀ rí i pé lálẹ́ tọ̀ tá a wà dákẹ́ kò ní í ṣe sí i àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó má ṣàìfọkàn wa balẹ̀ nínú ilé wa àti lórílẹ̀ wa Nàìjíríà àti gbogbo orílẹ̀ mùsùlùmí lágbàáyé àmín